الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد النبيين وإمام المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم بتقوى الله عز وجل فمن نالها فقد نال معالي الأمور وحقق مراد الله سبحانه وتعالى في تشريع الصيام وغيره من العبادات العظام قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلم أيتها المسلمة دعنا نتأمل هذا الحديث الشريف دعنا نتأمل هذا الحديث النبوي الشريف ونتفكر في معانيه العظيمة فإنه حديث عظيم ولا سيما نحن على وشك الدخول في الثلث الأخير من هذا الشهر المبارك وذلك أن نبينا محمدا صلى الله عليه وسلم قال رغم أنف امرئ أتى عليه رمضان فلم يغفر له خاب وأس وخسر خاب وخسر من أتى عليه رمضان فلم يغفر له أبعده الله قل آمين قلت آمين أدخله النار قل آمين قلت آمين رواه الطبراني وابن حبان وغيره وصححه ابن حبان يا عبد الله اسأل نفسك ممن أنت فهل أديت موجبات الغفران في هذا الشهر المبارك إن كنت ممن أداها فشمر واستمر وإلا فقد خسرت كثيرا ولكن فيما بقي خير لك وربك الغفور الرحيم بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من المباركين أينما كنا إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين وصلى الله وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أي مسلمين لقنا يتلبني ìjẹ́ ká tún lékún nínú ìbẹ̀rù ọlọ́run ọba kájẹ̀ tẹ̀síwájú nínú ìpayà olúwa tí ó dáwà torí pé ìbẹ̀rù ọlọ́run ọba yìí tọ̀nà náà láà ẹni tí ọlọ́run ọba bá tó bá fún tọwọ́ rẹ̀ sì tẹ́ ẹ sọ fún wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti rí ọ̀gá orí ayé bákanáà irú ẹni bẹ́ẹ̀ ó ti achieve àwọn nǹkan tó jẹ́ sí pé torí ẹ̀ lọ́lọ́run ọba fi gbé àwẹ̀ gan kalẹ̀ àti nǹkan ní ìtọ́ yàtọ̀ sí nínú àwọn ìjọsìn èyí tàà ń pè ní ìbẹ̀rù ọlọ́run ẹlòmí ò tí ẹ mọ̀túnmọ̀ ìbẹ̀rù ọlọ́run mọ́ ó ti kà kún ọ̀rọ̀ kan tí kàn rìn kiri táàkà máa wí bàtà pé ajáde mo lọ mo wọlé mo mo tilẹ̀kùn mo sí wíńdò à ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run kọjá bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó wọ ẹ bá tẹ ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run bá bá yọ̀ǹda ẹ̀ fún ẹ sọ fún wípé olúwa rẹ̀ ó ti gba ọ̀gá orí ayé àti ti àgbéyàmà ó ti wà lọ́wọ́ ẹ̀ bákan náà ibẹ̀ ẹni bẹ́ẹ̀ ẹ sọ fún wípé ìjọsìn tí ń ṣe fún ọlọ́run ọba ẹ sọ fún wípé orí ṣe torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn táǹsì ibi tí wọ́n fẹ́ kí ìjọsìn mú wa lọ torí pé ìrìn àjò ní ìjọsìn mú wa rìn bọ́ọ̀bá ń kírun ọ̀fẹ́ mú ọ jáde lọ nìyẹn lọ síbi kan bọ́ọ̀bá ń gbààwẹ̀ oníbi tó bàjá lọ́dọ̀ ọlọ́run ọba tó bá sì sàárà oníbi tó parí ẹ̀sìn nínú ètò ọlọ́run ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́sìn táǹsẹ̀ yìí káàtìwò ẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá gbogbo ọjọ́sìn táǹsẹ̀ látòkè délẹ̀ ibi tí wọ́n fẹ́ mú wa lọ òun náà níbi ìbẹ̀rù ọlọ́run èyí tá a wà nínú ẹ̀ tó súnmọ́ wa Ramadan tí gbogbo wa náà Ramadan nìyí bó tẹ̀lé sí pé ayé àwẹ̀ Ramadan tó mẹ́ta nínú ayé alukur'an Karim ṣùgbé ìtọ́

ṣùgbọ́n tí wọ́n sọ fún ọ pé àà bàbá alágbájá kọjá ń bẹ̀ ìyá àtàwọn náà ti kọjá ń bẹ̀ àfá báyìí náà kọjá ń bẹ̀ ọ̀rẹ́ mi kan náà kọjá ń bẹ̀ kankan sí wọn ó rí bọ́kà rẹ̀ ọ̀bà ọlọ́ni ká máa kú ti bá hálà náà mi nǹkan kan ààrẹ wọn ọlọ́run ta ní ẹgbà yìí a ti sí fáwọn aka tó síwájú yín ọlọ́run wọn ní kí ni mo ní ẹgbà rẹ̀ sí la'allakum tattaqun la'allakum bẹ̀rù ọlọ́run ọba subhanallah àtàwọn ìta ń gbà láti bàtà ti bẹ̀rẹ̀ ti wọ 18 yìí kí lọ́lọ́n ní ká mú kí lọ́lọ́n fẹ́ mú wa lọ gbogbo lọ́fẹ́ mú wa ìrìn àjò owó lọ́fẹ́ mú wa lọ ìrìn àjò bẹ̀rẹ̀ ọlọ́run ẹni tó bá wá gbà àwọn 18 tàbí ti gbàjú bẹ́ẹ̀ lọ náà láwọn ọdún tó ti rí kọjá lọ́nà tí ò bá sí bẹ̀rù ọlọ́run lára rẹ̀ ajẹ́sí pé àwẹ̀ tó gbà kò sí sẹ́nìyẹn bí kálukọ́ yẹra ẹ̀wò ǹjẹ́ níbẹ̀rù ọlọ́run sọ̀kalẹ̀ sí ọ̀rá nígbà tó gbà rẹ̀ torí bí ọba tó pàṣẹ ààwẹ̀ ọsàn tí mo dá aim and objective tọ́lọ́run fi gbé ààwẹ̀ kalẹ̀ ó ní láìlákùn tàtàkùn kẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run tó bàbá rí bẹ̀rù ọlọ́run mú tiẹ̀ nínú ààwẹ̀ tiẹ̀ adẹ́sí pé ọkàn sí bí aláwẹ̀ ni ní pápápá rẹ̀ òkè ìsàláwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba láìlákùn tàtàkùn ẹ̀yẹ́rúsọ ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká lọ ronú jinlẹ̀ sí ọ̀rọ̀ ànábì tí ń bọ̀ wá ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tá a fẹ́ gbọ́ yìí jẹ́ ká ronú ìtọ́ba jẹmọ́ ká sunkún ọkàn níbẹ̀ ká sunkún ọkàn níbẹ̀ ìtọ́ba sì jẹmọ́ wípé kágbà yìí gbà alhamdulillah mo dúpẹ́ eh, ọ̀rọ̀ yìí kalẹ̀ léyìn tó jásí gbé ọ́ dẹ́rù báyìí ó sì pani lẹ́rìn ó sì dunni nínú fáwọn ẹ̀dẹ́ ènìyàn kábàkà náà kí lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dáwìn onírọ́bí máa ń fò mórí ni ó ní ẹ fi mú ọkùnrin kan báyìí gbolẹ̀ àbóbìnrin kan báyìí ẹ lọ sọ pé ẹni àbùkù ní ọ ìtumọ̀ ẹ̀dá bá fi mú ẹ̀gbolẹ̀ ẹni ẹni àbùkù ní ẹ àárín sọ pé a fi mú ẹ̀gbolẹ̀ gangan ṣùgbọ́n sọ pé ọlọ́bí máa ń fò mórí ni ẹ̀dá kan báyìí báyìí ọmọ ti useless ara rẹ̀ ọmọ ti dẹni yọpẹrẹ kọmọ jẹ́mọ̀ kankan pa tí ìyàn máa ní kí lọ wá sí tọ́lọ́n fi wá tí ànábì fi wá yẹ̀yẹ́ ètò báyìí sallallahu alaihi wasallam kọmọjálè kọmọjálè afá imú rẹ̀ wọ́n fi gbolẹ̀ fi mọ́ ìlọlẹ̀ ẹyẹ pẹ̀rẹ̀ ẹyẹyẹ ẹjásọ lára rẹ̀ bí ìgbàta ẹjásọ lára èèyàn wọ́n jẹ́ sí ẹ̀yẹ́ èèyàn wọn jọ jámà kankan ànábì ẹni tí kí ló sí átà àìlẹ́jọ ọmọdún musulmi nẹ́ẹ̀mọ̀ ni nẹ́ẹ̀mọ̀ lọ yẹpẹrẹ láàrin ọlọ́mọdé àyẹpẹrẹ ti wà ìwà táàrù tí ó jẹ ká dẹni yẹpẹrẹ ọlọ́mọdé àṣẹ àṣẹtàṣì tí ó sọ wá dẹni yẹpẹrẹ ọlọ́mọdé ká sí náà kọ́ jẹ́ kọmọrùdín kọ́ jẹ́ muslimu kọ́ jẹ́ abdullahi kọ́ jẹ́ muhammad àfikún sí nǹkan tí òfin ní sọ́ọ́dẹni yẹpẹrẹ wọn ti ọlọ́mọ wa ìkan nínú kan tí máa sọ yẹn dẹni yẹpẹrẹ wọn náà lè kéde rírà wọn ní wẹ́ẹ̀ni tá ń sọ̀rọ̀ rẹ̀ tó dẹni tí ò wúlò yìí tí ò sàǹfààní yìí òun náà ni mọ́lì àtà ààrẹ yìí Ramadan oṣù Ramadan ọba ìwọlé àbá ẹ nǹkan máa bá èèyàn tí èèyàn lè bá èèyàn sì wọ́n bẹ láyé lóòtọ́ ṣùgbọ́kọ̀rọ̀ àwẹ̀ bá àwẹ̀ bá ṣùgbọ́n wọ́n bá àwẹ̀ ṣe tó àwọn ní wàá wà tó jẹ́ sí pé méjèèjì lọ́lọ́run fún wọn ọlọ́run kọ́ kàwá fún kanú wọn àwẹ̀ ọlọ́run tó ń bá wọn wọ́n sì bá àwẹ̀ ní pé wọ́n rí gbà kí sí gbogbo ẹni tó rí dáláwẹ̀ nígbà àwẹ̀ lọ́bá rọmọdọ́n rọmọdọ́n bá láyé ni tó kẹ́ bí dábá ń ṣàdúrà àbí kọ́ máa fi kílọ̀ọ̀sì sí fún wọn ọlọ́run jẹ́ rọmọdọ́n bá wa kọ́ bá wa láàyè wa ah, sọ pé ọlọ́run jẹ́ káwa náà bá rọmọdọ́n torí kìí sí gbogbo ẹjọ́ rọmọdọ́n bá náà rọmọdọ́n bá lòun bá rọmọdọ́n àfi ká bá rọmọdọ́n kí rọmọdọ́n ọba wa láyé káwa náà bá rọmọdọ́n ìtànàbí ń sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ́ọ̀tì yìí tó ní ẹni yẹ̀yẹ́ nìyí rọmọdọ́n ọba láyé mọ̀tátà àlejò rọmọdọ́n rọmọdọ́n wọlé onáà rí Ramadan Karim Ramadan Mubarak agbó gbẹ ọlọ́nkí ọlọ́nkí àwọn èèyàn ẹkú àti lọ ọlọ́ndáhùn pé bẹ́ẹ̀ ni ó di mélòó lónìí ó di mẹ́sàn-án ó di mẹ́ta àwọn náà ń wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bá Ramadan ti anábì ní Ramadan dé falamiyọ fàbílà Ramadan gbà ṣùgbọ́n òun wá wà ní Ramadan kò wá rí àforíjì ọlọ́run tí Ramadan fi parí kò rí àforíjì ọlọ́run tí Ramadan fi lọ irú ẹni bí ànábì lẹ́ni yẹpẹrẹ torí tí wọ́n bá pè lẹ́ni yẹpẹrẹ ń bẹ̀ ní ó fi yíwa yí pé rírí àforíjì ọlọ́nu sọ̀rọ̀ màbọ́n ọ wà surplus ìtumọ̀ ẹ̀ ní bí ó ti di tọrọ fọ́n kálí tí nǹkan bá di tọrọ fọ́n kálí tó ọ̀bà tó wá rí ọ ah, ah, yẹ ká sọ pé ká kábàrà sí ọlá pé ah torí ọlọ́run wọ́n sì wà láyé yàní ká ní pé for example lápèjúwe wọ́n ní kéèyàn mú ìpẹ̀ wá ìpẹ̀ sand díẹ̀ ẹ̀kún ọwọ́ kan gbogbo ọmọ gbogbo èèyàn wá mú wá wọ́n wà rí mú wá ń tiẹ̀ àtò ní excuse bọ́sí tako mo gbàgbé mo ni wàhálà láti bù ìntàdésì ẹ̀sọ̀ fún àná tá a bá gbé ààrẹ rọmọdọ́nù wò ibi tọ́lọ ń kí ìforíjìn sí ń ká àforíjìn sí ká kò sí nínú rọmọdọ́nù ọ̀pọ̀ bóòlù kọjá nínú gbogbo bí kíní yìí torí rẹ̀ wá torí rẹ̀ wá pé rárá kọ wá rí àforíjì ọlọ́run bẹ̀ aláàdùn sọ pé rọ́bì máa hàn fún mọ̀ yìí ọmọ gọ̀ púpọ̀ fẹ̀ràn ọ̀rá o ọmọ ìyẹ̀yẹ ara ìtàn o anájò ti dákẹ́ ó tún tẹ̀síwájú sallallahu alayhi wa sallam ó ní khaba wa khasir ìtumọ̀ khaba ọsọt khasira ọkàwọlérí bọ́ọ̀bá kalérí báyìí ọkalérí nù túmọ̀ ìtànà bí sọ́nà yẹn tààtọ́ lẹ́ni náà mẹ́ta àlejò Ramadan anábìrí pìtì wípé èyí tá a pa lásàmàlẹ́ kan yí pé wọ́n fi mú ẹ̀gbọ́lẹ̀ tí ọ̀bà yìí ọ̀ ẹ̀kọ́ ọmọ sọ́ọ̀tì ọmọ tó máa bọ́ sọ́ọ̀tì ó jèrè mẹ́ta àlejò Ramadan ẹni tó sọ Ramadan tó bá láyé fàlámúyọ fàlá nípa báyìí ànábì ń tẹ̀síwájú ọlọ́run wá ń pàṣẹ fánàbí ń gbà ti ń tẹ̀síwájú ànábì ní àbájáwọ́lọ́ ọlọ́run lè jìnà kí máa rí ọlọ́run wà léèyàn jìnà sí yóò lè jìnà sówó ní kéèsówó yóò lè jìnà sí gbogbo nǹkan tó dáàyàn yóò lè jìnà sí tí eh, yóò lè jìnà sósì ni àbí yóò lè jìnà sí wàhálà kí sí bẹ́ẹ̀ àwọn nǹkan tó dáa lọ́lọ́run lè jìnà sí àbájáwọ́lọ́ ọlọ́run lè jìnà sí gbogbo dáadáa yìí àti dáadáa kí ọlọ́run wá pàṣẹ bá nàbí pé kúl àmín sọ pé àmín wà nẹ́bì ẹni tí ó gbàdúrà àti sọlọ́run ọ́n sọ ọ́fẹ́ tí ń sàdúrà pé sáàmì sẹ́mà pé kò ní ìdíká dáòtì pàdúrà gbàdúrà gbàmà ẹni tí ó gbàdúrà ọ̀sọ̀ wọn pé sọ pé àmín ọ́n sọ fà nàbí pé ọlọ́run ọlọ́run sọ fà nàbí pé àbàádàwọ̀ lọ mo ti gbà á ọlọ́run ti lè jìnà nù náà anábìyà àti tètè láti ọlọ́run kúntù àmín àmì náà yà tètè wù ẹ kójú ọmọ ríbi gbogbo ara lògùn ẹ káwọn náà mọ́ àwọ̀ bẹ̀ kúl àmín òní àmín lẹ́yìn wọn gbà náà ọlọ́run tó sọ bí àdìkálàhù náà ọlọ́run fi àná jẹ ẹrú ẹni bẹ́ẹ̀ kúl àmín wà lẹ́bùsà ní kúl tù tó sọ bí àmín mo lánìí ọlọ́run àbẹ̀ ọ́ mo jẹ́ káwọ̀ wà nínú àwọn tí wọ́n sàbẹ̀lẹ̀ lórí ń bẹ̀yẹn mo jẹ́ àṣẹ nínú wọn láíláí mo jẹ́ àjẹ́ tí wọ́n máa bá wọn bá tó wọn lè bá wọn bá àwọn tí ò lè rọ́mà bá wọn bá àwọn làwọn wọ̀nyí ok ẹni tí ò lè rọ́mà bá wọn bá tó rọ́mà bá wọn bá láyé ní ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí

tó ṣe ń tọ́yẹ kó ṣe inú oṣù yìí torí pé lẹ́fẹ́ máa bèèrè bí àkúmọ̀ bọ́lọ́ ń gbà kí lọ ń dáòtì àì dáòtì bí àkúmọ̀ bọ́lọ́ ń gbà tó bá ti ṣe bọ́lọ́ ti ní oṣù ọgbọ́dọ̀ ṣe méjì ìtumọ̀ kí ìtumọ̀ tí a máa ń fún ọ̀rọ̀ ṣẹ̀rí àgbésẹ̀mí Allahu liman hamida àkúmọ̀ alọ́lọ́mẹ́ntí sí ìtumọ̀ tí ọ̀bá mú ẹni yìí sílọ̀ kó tún ṣe méjì tó bá ti ṣe bí a ti ní oṣù ẹ̀tí sí méjì òun ni òsìn náà ló ti tó àti kò sí kò ti tó àti kò ti náà ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ sí fáàrí pé mọ́fọ́ ọlọ́run búra bọ́lọ́run gbàjọ sí ni ọ̀gbọ́dọ̀ yìí báyìí ṣùgbọ́n tẹ́ máa ní a ṣe òun ṣe méjì bọ́lọ́run gbàjọ bá ń ṣe méjì ò bọ́lọ́run ti ní ṣe mo ti kíni mo ti ṣe ṣò nípa tó bá jẹ́ sí pọ̀bá wà nú àwọn tó ṣe ààwẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ yìí tó múra múra sí tún okun ṣòkòtò rẹ̀ wọ́n obìnrin kó tún kìíní ẹwé dáadáa sí ó tún fìmọ́ rẹ̀ wọ̀ wọ́n ọkùnrin tún ṣòkòtò ẹ̀wọ̀ kò tó máa tẹ̀síwájú torí pé ó tún kò lẹ̀ tó bá wájẹ́ sí pé ní àwọn àdá kejì lọ́wà kàtígórì kejì lọ́wà tó yẹ pé ọkàn wéèsì gbogbo àwẹ̀ láti bẹ̀rẹ̀ títí dàkọ́kọ́ yìí kọ àchífèrè ń gba ààrùn kọ̀ráforíjì ọlọ́run kọ̀dẹ̀ síṣẹ́ tí ó fẹ́ ráforíjì aláàánú oṣù tó ń ti bẹ́ẹ̀ náà ìrètí wà fún torí pé ààwẹ̀ sì kú bí mọ́kànlá tàbí kó jù bẹ́ẹ̀ náà nípa báyìí ọba tó sì dáwà ìlú ọba aláforíjì ọba ni ọba oníkẹ́ nígbà wọn ní àforíjì wọn á parí sínú sọ́rọ̀ gbogbo nǹkan tọ́lọ́ ń pa sọ́rọ̀ àbáhùn ẹ̀mọ̀ bá gófẹ́ra lọ́gbọ̀n àtàkọ́ arábìnrin mọ̀ sahih muslim náà hadisi wa ó ní man sama ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi orí ó tún sọ ní ah, man qama ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi muslim náà ó tún wí man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ó yẹ kó wádìí àṣírí àforíjì ń bẹ̀rẹ̀ èyí ṣe fi rí pa tọ́lọ́n bá ti forí jíyàn ó ti tán kí lọ́n dáàmù sí tọ́lọ́n bá forí jí nàìjíríà ní àbí àwárá nàìjíríà atọ́rùn bọ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ forí jí wọn ní gbogbo wàhálà wa ó ti lọ kò forí jí wọn ní tí forí jí wọn ọlọ́n kò forí jí wọn náà anábìyẹn tẹ́ni tó bá gbà ọlọ́run ọlọ́run tó gbà bó ti yọ gbà tó ààwẹ̀ ni ẹ̀rọ ẹ wá wo iye wákàtí tàbí ń gbà rẹ̀ anábìsí ní ma ń sọ ọmọ sọ ọmọ pé sọ ọmọ yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́ láti bàtà fàjá ìbátìlá láàrin àárín nǹkan tá ń rí tá ń ṣe tá àmọ́ iye ẹ̀pọ̀ ààwẹ̀ ọjọ́ kan tá ń gbà lọ́wọ́ yìí láti bàtà ti bẹ̀rẹ̀ láti àfájá ẹyọ kan tá ń gbà lọ́wọ́ títí tí ó fi di magrib ní hadith yóò máa ṣiṣẹ́ fún wa غفر له ما تقدم من ذنب lápá sí wà ní ìsìtọ́bá gbà ẹ̀kọ́ sí ẹ̀kọ́ ọ̀gbà ní tí ó máa rí àforíjì ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ó wá dẹ̀bí ní pípẹ́sẹ̀ ẹwà ti wulẹ̀ kọ́ pọ̀ tó ẹwà dúró wákàtí mọ́kànlá ní àbí mẹ́wàá tá a fi gbà wà lójúmọ́ wọ́n sì ń àforíjì àforíjì àforíjì àforíjì àforíjì àforíjì kí ni yẹ́wà sẹ́kù mọ̀ ìwà sọjọ́ kan ó di di days tàbí 30 days ìkan anábì tó ní ma ń kọ́ ọmọ Ramadan ìmáni wà ti sá ẹ ń bá yẹn náà fílẹ̀ alẹ́ táǹpé ní tàràwí àbí ásámú ní ti yóò bá kọ́ ọba kí ásámú sọ̀rọ̀ pé táwẹ̀ a lè pọ̀ ń bẹ́ lóòótọ́ ṣùgbọ́n lómi ń bá àwẹ̀ ara rẹ̀ jẹ́ ìdí tí òfin ra forí jìn o sọ̀rọ̀ pé ọṣẹ wá ọṣẹ tá fọ aṣọ aṣọ tó dọ̀tí tá fọ tó yẹ pé bá a ń fọ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwẹ̀ rí ọ̀rọ̀ àwẹ̀ fọ ẹ̀ṣẹ̀ wa mọ́ ọlọ́ni alábìnrin yọ́ máa fọ ẹ̀ṣẹ̀ wa mọ́ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni kìyàmù lẹ́yìn ìrun òru tàbí yálà asámú ni ó àbá ti ẹ̀sọ́dọ̀ òru pátápátá ni ó nínú oṣù Ramadan tá a bá tún ti ń kí bó ti yẹ káàkì imanan wà ti sáàbà ọ̀nà ló mẹ́mẹ́ ìtìsáàbù náà ni wàhálà ó lè nígbàgbọ́ lóòótọ́ sí ìtìsáàbù mẹ́mẹ́ ìtìsáàbù ní pé káṣe nítorí ọlọ́run káṣe nítorí pa fẹ́ gbẹ̀sẹ̀ wájú ọlọ́run tí ẹ̀ bá mọ̀ fún fẹ́ gbẹ̀sẹ̀ wájú ọlọ́run kò ní súyàn ṣùgbọ́n tí ń dà àwọn èèyàn láàmú tán fi ń kí ásámú ní ọ̀pá ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá yìí ó ní pé wọn ò retí ẹ̀san ìgbé àjẹ́kásí ilé ẹni tí máa ń sí kálíbà kó mẹ́kíá ìṣẹ́jú mẹ́wàá sọgbálẹ̀ àbí òsì sọ kílẹ̀ sọ abọ́lẹ̀ lókù báyìí sọ àwólẹ̀ ọba ti sọ́lẹ̀ yọ fọmọ ọlọ́rin olùsìn yẹn dànù ẹ̀ so nípa báyìí bí yàn bá kí kìyàmù lẹ́yìn ìrún tàràwí tó bá kí bó ti yẹ òkì ànábì sọ máa bó gbófin ọ̀láhù máa taqaddama min wọ́n tó máa fẹ̀sì wọ́n tó máa pa ẹ̀ṣẹ̀ subhanallah aláwẹ̀ wá dẹ̀bi ẹni pé látàsánbá tí wọ́n ti ń pa ẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ gófèrè aláwọ̀ gófèrè aláwọ̀ nígbò sí yẹn tán nígbà tó tún di ó tún sínú bó ṣe sínú dábà yìí wọ́n tún pe ìṣá ọdún bẹ̀rẹ̀ wọ́n tún mú ìrìsà gófèrè aláwọ̀ máa takọ̀ dáná rẹ̀ ẹ̀sẹ̀ kan tó kù ń sálẹ̀ ń bẹ̀ yẹn tá àárín rẹ̀ parẹ́ gófèrè wọ́n ń pèsè wa rẹ̀ lọ́sàn àti láàárọ̀ àti nírọ̀ rẹ̀ nígbò tó ń dalẹ̀ wọ́n tún yóò wà parí àwẹ̀ ó tún wá lájàgà ẹ̀sẹ̀ lọ́rùn àà ọ̀yẹ̀ kásọ fún wa pé káwọ́ lérí kó sòfò lọ́nà tí a sòfò ti wà ẹ̀yìn ẹ̀bá nù ẹ̀tún máa orúká tó opportunity òru ọjọ́ kàlélẹ́hùn iṣẹ́ tó wà ń sí tọ́lọ̀ ń fagbára síbẹ̀ ti ẹ̀ ó ti kó gbogbo ọlágbára ju gbogbo àwọn ọjọ́ yòókù lọ nínú àwọn sọ́rọ̀mà láàrín kó o sì dédé òru ọjọ́ Lailatul Qadr kódà àwọn ní mímọ̀ ní kó o kíráká méjì lásán la ilaha illallah ìfanbẹ́nu sẹ̀rí àwọn kó o kíráká méjì péré ní Lailatul Qadr ọ̀pá méjì péré ò sálámù anábì lọ sọ òkè sí mi ò sallallahu alaihi wasallam ni man qama Lailatul ó ti ṣe kọ́ ọ̀nà ó ti dìde lóru náà tó bá lọ sí déédéé lálátọ̀lọ́ kọ́dọ̀ tó kí rákà méjì péré tó kí ìjọba nìyàn tó ṣe kí dáadáa bó ti tó àti bó ti yẹ kí ṣe àlà àlà àlà ó kí bọ́lọ̀ ń ṣe ní àkí ó sì retí ẹ̀sà lọ́dọ̀ ọlọ́run gófin ọlọ́dọ̀ gbogbo ẹni tọkọ ìbẹ̀rù nìkan wọ́n forí ẹ̀sẹ̀ rẹ̀ tí ó sọ nípa báyìí kí wá lọ́fà tó fi jẹ́ sí pé àforíjì àforíjì àforíjì ẹ̀wọ̀ àpá àwọn àdísìmílà tó ń bẹ ọ̀rọ̀mọ̀rọ̀rùn nílà ọ̀rọ̀mọ̀rọ̀rùn kàfẹ́rọ̀ tó ń máa bẹ́ẹ̀ náà náà báyìí kí lọ́wọ́ àpàtó fi ajẹ́ sí pé àforíjì àforíjì yìí gáàrí pé oṣù Ramadan oṣù àforíjì ẹjọ́ bá sí máa ń kí oṣù Ramadan bí oṣù Qur'an oṣù àánú oṣù àforíjì ẹnikẹ́ni tó bá kọjá ní Ramadan tí Ramadan náà kọjá lára rẹ̀ tí ó ráforíjì Ọlọ́run ìṣọ̀rọ̀ kọ sọ̀rọ̀ nípa báyìí ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lóbìnrin ohun tó kù lókè tó wọ́n tó bá ti sàtẹ́wọ̀ látàwọn ọjọ́ tó lọ sẹ́yìn ìtókò iná gbìyànjú má sọ́t má jẹ́ kan náà tó sọ́t ọlọ́mọdé ká sọ́t ìta ti ṣe tẹ́lẹ̀ ẹ̀mẹ́jì òṣùwà àkókò tá wọ̀ ẹ̀lẹ́ ẹ̀ka mọ́ra pàápàá jùlọ mẹ́wàá tó kùtọ̀ láti yìí a ah, àti kálukú mọ́ra wọn àkókò mẹ́wàá ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn tí bá ń ṣiṣẹ́ ẹ̀rọ látàrọ̀ tó bá ti dọ́wọ́ parí ọmọ fẹ́ rẹ̀ ènìyàn òun náà mọ̀ tó bá dẹnu sẹ́ẹ̀ aago mẹ́jọ mẹ́sàn títà àbí civil servant àbí àgbẹ̀ àbí nǹkan kan àbó sí ọwọ́ àbó níṣòwò ó rí pé ara rẹ yóò wà lókè ọwọ́ àárọ̀ yàgà fásitì níbi aago mẹ́rin díẹ̀díẹ̀ oníṣòwò máa kanra mọ́ ẹ tọ́lọ́wọ́ nájà lọ́gbẹ̀ẹ́ ìwọ kọ́kọ́ lọ sọ́dọ̀ ọlọ́jà láàárọ̀ tí ò bá ti lérò tó nǹkan kódà kan náà nàkú nàkú ní yóò sì sùúrù pé a làwọn náà fi máa sọ fún òun fẹ́ fi ṣẹwọ́ nǹkan fẹ́ kọ́ ọlọ́kù tí pawó ni wọ́n fẹ́ pawó kò dẹ̀ tí rẹ̀ mọ̀ tó bá ti ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́ǹkankan nì gbogbo oníṣẹ́ ní ti máa bẹ̀rẹ̀ yálà iṣẹ́ ayé ni àbíṣẹ́ ẹ̀sìn Ramadan nígbà bẹ̀rẹ̀ lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ázámú kùn láwọn àyè ní adúgbẹ́fọ́nà lọ́dọ̀ tí wọ́n ń bí a mọ̀ pé ìbẹ̀rẹ̀ láwà àbá rẹ̀ àti gbogbo ẹ̀bá kan náà kò yí padà ṣùgbọ́n láwọn àyè kan báyìí ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yóò rí dísìdí ẹ̀ ó kú lè àti dàdá náà àti bí ọmọ kékeré kan tí wọ́n jọ wá kí lásán bọ́lọ̀ ń ṣe dáwọ̀ èdè ènìyàn ni ẹ ò lẹ́ẹ̀ká stọ́dì ara wa èso sì máa lò yàn so orí ti Ramadan kọ̀ gba bẹ́rù bọ́ ọ bá ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni kọ́ máa lágbára sí lọ tánà bí sọ fún àníyàn sọ́lọ́ bá wà ní ló fi ẹ́ sí pé táwọn ẹ̀ bá ti di 20 ẹ̀lẹ́bẹ̀ wà túnra mú sọ́lọ́ bá wà gbẹ̀yẹ̀gẹ́ ní kọ́ wá mọ̀ pé yes mo ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ń gbá àwẹ̀ tẹ́lẹ̀ mo ń se kìyàmù àkéré lélẹ́hùn ìṣẹ́sẹ̀sẹ̀ wà bẹ̀rẹ̀ torí pé ìparí ni ìfáwàjù nínú ìjọsìn ìparí òun náà ni ìfáwàjù nínú ìjọsìn dára ń ṣe ló fi jẹ́ sí pé ìparí àwẹ̀ mẹ́wàá tọ́kàn ibẹ̀ ni àṣírí Lailatul Qadr ni agbára tó lágbára jù wà ọlọ́run ọba kó fi wá sí gbọ̀ngẹ́ Lailatul Qadr àtọkùnrin wa àtobìnrin wa kó jẹ́ kájẹ́ kan náà tí ó sì déédéé láìlátọ̀lọ̀ kọ́dìrì kọ́nà sí wálẹ̀ tí ó sùn pọ̀lọ̀ kù ní láìlátọ̀lọ̀ kọ́dìrì kó sì wálẹ̀ tí ó képe ọlọ́run bó ti tó àti bó ti yẹ láìlátọ̀lọ̀ kọ́dìrì ọlọ́run má fà ìsàn sí wá ní láìlátọ̀lọ̀ kọ́dìrì ọlọ́run kó fún alópa agbára táàfi jọ́sìn fún láìlátọ̀lọ̀ kọ́dìrì kó wá fi wá sí kò ń gẹ́ láìlátọ̀lọ̀ kọ́dìrì innahu sami'un mujibud da'awati walhamdulillahi rabbil alamin